العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجلد والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل الأقوضة من لساني يفقه قولي شف الله مجبورنا علينا قادرة إلينا بهول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سنة الله في معاملة الأمم إذا أغضبت خالقها ozi ọlọ́gbọ̀rí ìzì mẹ̀rẹ̀ ẹ̀ka ìràgbọ̀ràgbọ̀ náà ìràgbọ̀ràgbọ̀ ẹ̀kọ̀rẹ̀kọ̀rà òjò ọlọ́gbọ̀rí ìzì mẹ̀rẹ̀ ẹ̀ka wà náà ìjẹ́ mi ní èédú òmùrí àmátúnlẹ̀ anyị ní ayé jẹ́ èdú الإمام الطبراني رضي الله تعالى عنه أما بعد أن امتكن لله الأوسط بسنده المتصل إلى رسول الله صلى الله عليه وسلم عن الأمين جبريل حديث القدسي عن رب العزة جل في أولاه ọjọ́ mọ́lá rẹ̀ rẹ̀ sọ́nà lọ́wọ́ mọ̀lẹ́kà jibril rẹ̀ mọ̀lẹ́kà jibril wọn adá wọn bọ́ mọ̀lẹ́ àmọ́ sọ́nà àjẹ quran hadith kò sí ọ̀sán ọkọ̀ mọ́lẹ́ àkàkà rẹ̀ ọmọlọ́ láìláha ilá ana malikul mulk wa malikul muluk malikul mulki wa malikul muluk قلوب الملوك في يدي وإن العباد إذا أطاعوني هولت قلوب ملوكهم عليهم بالرأفة والرحمة وإن العباد إذا عصوني هولت قلوبهم عليهم بالسخط والنقمة فساموهم سوء العذاب فلا تشغلوا أنفسكم بالدعاء على ملوككم ولكن اشغلوا أنفسكم بذكري والتقرب إلي أكفكم ملوككم أصلا دي فونديشن كمان إني حديث أنا أنا أنا ẹ̀rí Omori yìí ọ̀kàrì amàlọ́ omori yìí. Máa ní kúrúmọ̀lù ọ̀nàgbò hínú yóò hì. Òhì ẹ máa omori ògbò hínú ẹ̀ wọ́n omori ọ̀nàgbò hínú ẹ̀ àbó hínú ayi abụghị nọ ni abene na mohi iresu ɛhɛ ayɛ anyị omori kɔyi no na omori ayɛ ne anyị esi irora yi ele esi irora so omori kɔyi na omori wɔyi nam ibada omori ata ohun ni ɛsa asa حولت قلوب ملوكهم عليهم بالرأفة والرحمة دون أمري دون نيرو أيوه أجيني أجيني أجيني دون نيرو دون نيامبا دون نيرو كنشا يامبا بالوامة وإن العبادة أكوالي إن نظري أن أمري إذا أصوني إذا أصوني أن أمري إذا أصوني أن أمري هولت قلوبهم عليهم بالسخط والنقمة فسامهم سوء العذاب دون ما يؤهنا يمني كاي أكتموا bẹ́ẹ̀ ká ẹ bóni ní òye nìní wọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀yà ni lọ́ọ̀ṣù òdìbí rọ̀ wá. wọ́n àtọ̀gẹ́lò àǹfọ̀sàkùn bẹ̀dọ̀ àyà làmúlò kíkò àsúrè mà ń yé yìí nìyí àsúrè bẹ́ẹ̀ wọ́n nínú rọ̀ ìrọ̀ ìtòlù nínú ìrìnà yà wọn nìyí. لو يقول لي أضاف داونني ولكن اشتغلوا بذكري وتقرب إلي أكفيكم ملوككم أما دموني نرى لو يتما ينهمري ọ̀rọ̀ ìmẹ̀ ìgbìyà ká máa gbúrò na inú wó ìgbà ọ̀nìní ọ̀nà ọmọrí don no muri dole to mutu umma godo kire ma onye de ki hadisu um no ma ma to to muri umma godo kire ma osuma ki jono ye ku tasbir hulu bi che ba central mosque ma to to muri o 1998 omi ki hadisu ma omi hadisu no ma ẹ̀wọ̀n ẹ̀yàrá mi ní islam sẹ́bi ìran ẹ̀ àbíkọ́ ọmọ sẹ́bi rù anáyé náà ẹnkató ní èrè ìnáàtì ẹnkató náà bá ìhìnà díkìrè náà sẹ́bi rù bá ɛnkata kaa kwan ho ɛnkata kaa nyiyɛrɛ ho ɛnkata kaa gageregere ɛnkata kaa kwan ho ɛnkata kaa fuzulimiya ho sɛwuru hɔ ɛnkata ko wa ɔkɔɛ bɛtɔ kɛtɛ nwere inu dɛ ha. seburu a seburu wo ka ye afale barika ho na ye bee ka ye ibi koko nye ti na ye kẹrin na ọdi ka ya nye mu kwẹnwo ọdi bi ya ni hẹrẹ ho seburu ba bẹ sẹ yesu ka yẹ seburu ba nye dabi ya mi na yọ ọmọdé ya na kaka ina lọ ọhọ ọhọ ọhọ. n'ahịa ụba ijeru ụma dị ka ụmụ ya hata ụba ijeru ha n'abe anwụnta ọzọ ezinụlọ ha zụtachitara ụmụ ya n'ahịa ụba ijeru ụma dị ka ụmụ. Obudu ọba ọba aro ọ, ise ha ebe ahụ na enye ọrịa ya ọmụ. Obudu ọba ọba aro atịma n'ime, a kenwu ọfé nri ọfé nri bara kumọ n'ime. Ọ ya n'i. Obudu ọba ọba aro atịma n'ime, a kenwu ọfé ẹ pẹ́ẹ́sẹ́ bá ẹ bàrà sínú àyà lónìí mú yóò bọ́dọ̀ dùn ẹ̀ sóra kò rà àtàkùn ayọ̀ kọ́wọ́ yọrọ. àwọn ní ìlú mọ̀ àtàyídà kù sísà rọ́jà lọ́ta àlàmà. na fi sunani ima mɔno mu aka no wɔn ara ɛte mesora daahiɔ nafisa tun ebili akaki nafisa abi kɔ ma nafis isana expensive isana precious but expensive ɔno ahi nafis dɔn nyɛ naa mi di nafisa. إذا أنا نريد نفيسة أما بس الجوع في نفيسة العلم نفيسة ليك كا أيان أوفو أيان أو بريشيوس سنيون جوي نبلا أيان كتاري أيان كتاري لو لتوبة أيان أه أما جوع أبا نايا نيكا نفيسة نانا ikonto omori ọhụrụ ebe bete ne kuba milion idu ama ya ne kai ina azi azi remre ma ina sisa ya yo nto omori do okuku hode idu ama ya ne kai ipi ali ina sisa horebe idu ara na ya ne ke fatima tu zahra ana bo yo nto omori ipa mi ina sisa horebe do okuku hode Slot of the ani misra ni ina ti egypt yi jẹ lọ èmi jọ káyé ẹ̀rọmọ̀tì sọ̀tún ìlú náà wọ́n bí rọ́bà mi dé àyíká rẹ̀ ọ̀dọ́ náà mo hi kúrò àyẹ̀ so ọ̀dọ́ mọ́ òhì náà ìjọ mọ́ ọ̀rí ibnu tùlù ahmed ibnu tùlù náà wọ́n àbírí ọ̀kà rẹ̀ bọ́ọ̀sùnmáyà ń bàbá yìí lọ́tí tó rí yìí òun lè bẹ̀rẹ̀ ẹ̀ máa ká lọ nínú àti ìsọ̀lọ́pọ̀ ohun abáyẹ́kọ̀ náà òní náà ọ̀yẹ́ ojú máa ń ta mi àjínẹ́ lọ́nà rí àtàyídà tí na fi ìta lẹ́nà agẹ́rẹ́ lọ́tí ẹ̀tẹ́ wọ́n lè tún máa ń ta mi onyina lɔrɔ ibi tòló lótsi ɛfɛ wo suma ntani dodo ɛsɛ doga ɔlɔ ɛsɛ doje ye asadi dɛ kuma fi sa o de lɔ ara dina fi sa dɔka ye sɛbɛ lima sɛbɛ idɔkati onyina lɔrɔ ma ɔbɛ bi lɔrɔ ma ba lɛ ka kama a lɛ láti ọ̀tọ́ mú Na mi nàfífà èbèrè àkàrà ẹ̀ka ẹ̀ lima sẹ́rẹ̀ lóyún ẹ̀ka ẹ̀ kama àlìkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gàrà yìí láti ọ̀tọ́ mú rí mi. ẹnu ọmọ abọ́sẹ̀ ibẹ̀ ìrìn máa nìkan àná orí ọ̀hún kúrò rẹ̀ lórí yìí. ọ̀bọ̀ ọ̀mìnirí yẹ́ bẹ̀ náà wọ́ ẹ̀ kakuri sɛ kagɛrɛ mu a wɔtoto no yi ni bɛni e ni bahi na fi sa ose ni kaye yɛ na fi sa pɛlɛ yi so kayɔ sebu hɛrɛma so a ɛkɔrɛ mɛ ka abala ma wa so kayɔ sebu hɛrɛma ba yi wo ni na fi sa kaye ɔmɔ hɔ bɛ ka sɛbɛdu mehu na ye ɛnɛ no ɔtete wa tɔ dɛso sɛbɛ du mehu na ayɛ wa dɔbɔ hiɛ no ne kae wo wɔ ama ya ne ne ava ama ahyɛ ɔdɔ bebree wɔ lima zalamtahum sɛdu na wa dɔka yɛ kama takunu yuwalla aleikum wo wɔ ama ya ne ne ava ama ahyɛ ɔdɔ bebree wọ́n yóò tó wọlé yìí tí yẹn sọ lọ́sọ̀rọ̀

ọmọ náà a bàjẹ́ ìjẹyìn dá àwọn bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ abalị, onye bẹ́ẹ̀ àmọ́ ọ̀yà ń kẹ́yìn náà nàbọ̀ ìtọ́jú ọmọ borí sí abalẹ̀ mọ̀nàmọ́ àbábà mọ̀hámà sọ̀rọ̀ sọ́lá òborí ọ̀dà yọ iná. ibu tùdú lórí akíkà ọ̀nìyàwó ayọ́rọ̀ ìwọ̀ ọ̀họ̀ òṣìlẹ̀ ẹ̀yìn ọmọ ọ̀yà ọ̀nà wíì wà nàrà pọ̀tù tó lórí mi wíì wà nàrà ọ̀nà mẹ́ni ọ̀nà ọ̀yọ̀nyàrá ilé tí egypt ní jọ̀nà amáhẹ́ ahmad ọ̀nàbọ̀dí ọ̀nàbọ̀dí bàná ahmad bin hassan bin bàná ahmad ọ̀nàbọ̀dí hassan ọ̀nàbọ̀dí bàná ọ̀nà ni tu ibn tulu nọ̀nà nọ̀nà nyọ́ nyara ẹ̀nà mẹ́rin tí wọ́n ẹ̀sùn máa ń tani lọ ní pọ̀ na fi sàn ní na fi sàn bá rẹ̀ lọ́mọ ní wọ́n yìí ọmọ rẹ̀ náà ní tu ọ́ bọ́kà yìí ìtakìlá ní wọ́n yóò wọ́n yìí ìtakìlá ìtakìlá yẹ́ na tùlù ẹ̀kọ́ ti tùlù lọ́wọ́ ní ọ̀rọ̀ yóò wọ̀nyí níbi ètò náà dọ́kọ̀ máa yà sá aka ha dọ́kítọ̀ ọ̀rọ̀ ọkọ̀ yà sá aka ha dọ́kítọ̀ yà sépè ọmọ náà ló ka yẹ ilé wọn nìkan yà mú wọn anyẹ dé sukọ náà wọlé máa mú wẹ yí tọ́ ọ̀rọ̀ mẹ́. nínú tùlù lọ́ọ̀hìn lè dé àdámù.

anabanyi hina ɔso wɛ kɔɔ mɛhɔ awɔ ɛba aba awɔ ɛta kɔnɔ bá bàdé ma tutɔ ni yɛrɛ kóòtù tó wòlí bí mi ma sọ ka? ọ̀bọ̀rọ̀ náà wọ̀ ɛba aba awɔ ɛta bọ́kú yẹn nọ. dime ga adam doka ya sheikhana ewu sheigwa ari wa don be ka ni so na ka mas na go slot yo to yes slot yo ne to محمد رسول الله صلى الله عليه وسلم

ọ̀nà ọ̀yọ̀ náà ni òòrùn dù ewúrẹ́ yẹn wà ùdùẹ̀ náà àfún ẹ̀kọ́ máwẹ̀ ẹ̀rọ àbáwẹ̀ ta láti ojú omi ni mo. àmà sílùúgbà náà àárín sọ́ọ̀bà náà ẹ̀rọ ní sílùú nípa. ẹ̀rọ wọn ní ṣùgbọ́n wọ́n yí ìdùnnà ẹ̀ka máa tẹ́tẹ́ àwọn ńlá àwọn ìdùnnà ẹ̀ka máa tẹ́tẹ́ yọ àrùwọ̀ ọ̀nà na aka ha bẹ́ẹ̀ fi ra ọ̀ma. lọ́rọ̀ wọ́n ní kọ́ ẹ tẹ́ dáàbí náà sí rà tó sábà tẹ̀ tọ́lù bí owó yìí tọ́lù tó wù yìí.

sẹ́mà ìlọ́rọ̀mọ́ sẹ́mà inú jìnnìzá nọ́nà private room ọ̀dọ̀ ní mẹ́wàá àwọn àkàkì jìnnìzá private room ọ̀nàbà sí mẹ́wàá ọ̀dọ̀ àávàvà tí kàṣíkà rí ẹ̀tẹ̀rẹ̀ ń pè náà nyẹ́rọ̀ ń rọ̀ ọ̀rọ̀ mẹ́fọ́ rẹ̀ wọ́n ti tó wọ̀nyí. ìjọ́nà lọ́nà kàní iníhòhò anámẹ̀tí ní àrọ́ náà ọlọ́nyọ́mú dózó rẹ̀ tẹ iní àrá lọ́dẹ̀ tùkẹ́ yẹ àrọ́wọ́ ẹni kó kùdùmáǹtànà bẹ́bẹ́rẹ́ bẹ́ẹ̀ tẹ aka hà omi ẹ̀fẹ́ lọ́wọ́ rẹ̀ máa rẹ̀ lọ́wọ́ kòtú yóò yìí náà rẹ̀. ibnu tulum mere rajimeri ibnu tulum ka abo zoro be da isi di kudu ka abo so na da doke wo hina awo na ne ka ko sala adudu tede sere no e wono wo ba ka sere e siro wa wa tọ́kì tó lórí lọ́pọ̀ kàmọ́sọ́ ọ̀hún náà nìbá rẹ̀ àmọ́sọ́ ọ̀hún ọ̀hún náà rọ̀ bọ́sọ́ ọ̀hún náà nìbí jọ lọ́wọ́ ó tẹ̀ka sẹ́yìn tíìlì sáà sẹ́yìn ohi tíìlì ní inébìrà ọ̀nà mẹ́yà yòó ìdúnwó ọ̀dọ̀ ọdún rẹ̀ wúlé yìí ọkọ na nwụrụ ọdọ na wúrẹ yìí dẹ káyọ ọmọrí ọ̀nà ọ̀nà nìkanìka yìí ọ̀túbẹ̀rẹ̀ òkè ọ̀bẹ fẹ ìnáka bí ayò nínà wọ̀sídẹ̀rẹ̀ òkè rọ̀bíkà fẹ ìnáka bí ayò nínà wọ́sídẹ̀rẹ̀ òkè rọ̀bí nítorí ọ̀kàrẹ́ ọmọrí yà wíjọ́ kàrẹ́ ọmọrí fẹ ìnáka bí ayò nínà káwé yìí ló ń ṣe kawai di kira masu musulmi bí musulmi láhàrú ọ̀sìn kẹyẹ ìjọba ààyè náà ihe ányí sú ìhí àwọn ányí ahìrì nọ́mà rẹ̀ dọ́kà ahìrì ní kò yára yàrá rẹ̀ yàrá ahìrì nọ́mà rẹ̀ ọkà wọ́n yọ nǹka àtú ùdù ahịa ti slọ́tù tó lè. ẹ̀wọ́n náà bá kété èsì inú mi àlùfáàjẹ̀ yìí wà á yọ làbá nìkan ẹ̀ asọ́láàtù xayírún mínà nìkan ìsàlọ̀ ẹ̀kọ́ ní ìrẹ̀rú náírà ní wàá sùn náà lọ́wọ́ wọ́n yìí bá kẹtẹ bàbàbà wà a wàá ha minutes. between asalatu khairu min an-nawm re o ifal jabi eba ni asalatu khairu min an-nawm do boy ba kete enaka ka asalatu khairu min an-nawm ma ka wa bo ke wa no ka ai on ni wa kwa ona ku ga na asalo da yo sala enaka ka o kai asalatu khairu min an-nawm ma ka bo ke ni ni ni madla sho ka ai ẹ̀rọ àhàfẹ́fẹ́ ẹ̀rọ mọ̀lẹ́sì ẹ̀rọ ní àyínlá na ẹ̀rọ ní àkàkùrọ̀ àmì ẹ̀wọ́n náà sọ́ra àwọn àtà ìkàsọ̀rọ̀ tó káyọ̀ nínú nọ́ọ̀mì náà ẹ̀wọ́n náà sọ́ra lókè tó mú yìí múlò ẹ̀kọ́ yà rẹ̀ bí àkùwá kàkí má wọn náà náà ọ̀fẹ́ ní àná sọ̀rọ̀ ẹ̀kọ́ máa fà múlò ẹ̀kọ́ yà rẹ̀ ibi tòlù. orike pooro lọ́kà àrùbọ̀ mọ́nà kẹrin wẹ́rẹ̀ náà ló wà pé láàfíà húnwó mórí èyí wọn náà àmà pé láàfíà húnwó mórí èyí lọ́kì òtòrí inú lọ́yẹ̀ enéyìírẹ̀ yẹ ọ̀gbọ́nà dáàmà nàtíìsà ọmọ ẹ̀rọ yẹ ti mísírọ̀ contemporary sanni ọ̀nyẹ́ wáyé contemporary sọ̀nà sá ọ̀nàdàlì imáàmù ṣàfẹ́ èyí arábàtọ̀ lọ́yà rẹ̀ imáàmù ṣàfẹ́ èyí ọ̀nà tí ìtẹ̀rẹ̀ ayé mọ̀mọ̀ yára iná ti egypt iná ti nisra imáàmù ṣàfẹ́ yìí dẹ́ àwọn àjọ dọ́ọ̀ tún lè tù nà fíìsà àṣàyẹ̀ nà fíìsà ká àkáyọ̀ kẹwọn àjọ ọ̀nà mẹ́tọ́ náà àkáyọ̀ kẹwọn àjọ náà ọ̀nà bí àyọ̀ náà kà á bọ̀ ọ̀dọ́ alákùnrin ìjà àmà yín kọ́ ọ̀gá ni mo rí bí imam ṣàfi lórí kíkì láfi ọ̀rọ̀ àwọn imam ṣàfi. sọ̀tún tó múlí. imam ṣàfi mẹ́kọ́ náà ọ̀ka ẹ̀sẹ̀ wọn àgbà ọ̀mọ̀dúrà yìí. lọ́mọdúrà náà inú mi ní tó ọ̀bọ̀ kẹ́ ní báwo náà máa bàrẹ́ mọ́ okere omori dayo inu banyo ada mere mere ma pọtù tó lórí ìlú ìyẹn sọlọ tó lórí ìlú. ilé wọn náà jọ náà yìí náà ní su ọ tún lè tu sàkàsà yé na fi sàkà káyọ kẹ wọn àjọ náà ọmọdé ọyọ náà bí bí àsàyè na fi sà bọ káyọ náà ká na káyọ fòó ti yẹ wọn nàgẹrẹ òmòrì yìí. okuku kenya orílẹ̀ na òwò yìí lọ́sí ọ̀tọ́ lórí ọ̀hìnà tí ìgbàgbẹ́ pọ̀ nínú ìmípọ̀ iye ìmáàmù ṣàbí wáyé ụra ji dọ́kà ń àhàsíbùhù rọ́jùlá ní na ọzọ odò ọmọ ọba rẹ̀ kàtí ní ọ̀gá náírà má lọ àlá ọ̀bọ̀dúnrẹ̀ ní kẹrẹ̀ yìí ìmáàmù ṣàbí para ẹ̀para ọ̀ràwọ̀ ọ̀bìnrin iná yẹ ẹ̀para ọ̀ràwọ̀ ọ̀bìnrin iná ta ọ̀yẹ. ọkà àtibùhù rọ̀tùlám yóò sínú lòdù ọmọ ọ̀zá rẹ̀ kàtí mọ̀bẹ̀ mẹ́rẹ́rẹ́ má bọ̀ ọ̀há. ọ̀sán ni ibi nísbàtì ìlà ìmìnà fìsà ìjọba kọ̀m̀pìọ̀ yìí ṣàfihì ọ̀rìn àṣàyídàtì nà fìsà wọn náà. lọ́sọ̀tọ̀ orí na sí sọ ni òkú òkú ẹ̀yọ̀ ó wà ká mẹ́rin ní anáwọ̀ ní adé àkàkà ẹ̀yẹ náà ẹ̀yẹ náà ọ̀nà òkè anáfin nìsa òkè mẹ́sìlẹ̀ ha bí ọ̀nà òkè anáfin nìsa òkè mẹ́sìlẹ̀ ha bí lọ́fọ̀ dé latin nìsa òkè alárè jáde fàmátà ní onísìmí sàmsì àyíbùn wọ́n má tẹ́ zìkìrò. fakarun ilhilali ọkà wọn náà ọba na eme ya enye na ẹwà náà ẹnso pẹkẹ bẹẹ bá ọmọrún na ẹ wọn náà ẹnso pẹkẹ bẹẹ bá ọmọrún nìyí wọ́n tún tó wù mí tìyẹ ìrìn anákọ̀ ọ̀dọ́ ìjọ lóòsì lóòrùn olóòsì àmọ́mẹ̀họ̀ ọ̀dọ́ ìjọ lóòsì òmìnira náà anábùlù náà rẹ̀ sọ kàfẹ́ òdú ayé kan lè wọ́n mi wọ́n kiri ọ̀nà àtúntò sọ wọn báyìí wọ́n ti

أظن حديث أنتم صلى الله عليه وسلم حديث أنتم لأننا ناصب الإعضاء كما تكون يولى عليكم وهذا يعني أعضاء ما شبك إليهم صلى الله عليه وسلم يا صلاة الله عليه وسلم múlẹ̀ ìwọ̀n rẹ̀ ẹ̀hẹ́ ìrẹ̀ ìrìnfà ó kàmà kásán kẹrin ẹ̀ sì hadith sọ́nà ẹ̀ bọ̀ ní máa nìkan máa káyì káyì ní hadith sọ́nà bẹ̀rẹ̀ ọ̀kí káyì àmọ́ kọ́ ìbẹ̀rẹ̀ ọ̀kí káyì bí i àmẹ́ta ìní wọ̀kọ́ dìmọ́sì wọ̀há bẹ̀kọ́ sọ̀rọ̀ bàbá mi bí i àwọn onítàsí ìrọ̀ kùrọ̀ lọ́tún ìtura mọ̀ yìí. Òmùdó ọba ya yìí náà wà ní. Ọ̀bọ yìí kẹtẹ ọbọ má hẹ̀kẹ́ ẹtẹ rẹ̀. Yẹ́bù kọ́sá láti mú mẹ́. Àti ìbákí iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀dí iṣẹ́ ọ̀rọ̀ yóò dó yóró. Àti ìbákí olùkọ́ra ẹ̀dí olùkọ́ra yóò dó yóró. Dọ̀mẹ̀ kàtí kọ́sá láti mú mẹ́. Wọ́n á mú mi.

àdúrà náà mi kóore ọbọ náà dúwọ́ náà náà bí ìsọ̀nù wọ́ta bá náà ti kúta mi ti tẹ̀ yẹn wọn bẹ́ẹ̀ sí irú kúta mi jẹ́ ń fún àmà kan kùránì dókítà yẹ fẹ́ ní one hundred and forty five times ní kúta one hundred and forty five times tó rẹ̀ bẹ̀rẹ̀ turke ye onu tukura de yɛtɛ tinu sabu nɔ emi de ye to yomori ma dɔn wɛ dɔ eyi na wɛ nte kini ramadan yɛ dɔnna si dɔkita wa yɛ dɔkita ye si dɔkita ki dɔkita ni mi mɛ hɛ wọn na bɛ nɔrɔ ta mi ni mi ɛnɛ bɔ kana n'a ka ɛdɛ na omori wọn na bɛ nɔrɔ mi sɛ mi ni mi oni bi hero ni bishara na ka nan omori abula mi kosu kono no ra dipe omori ko don we ona o na we do e bi na ramadan omori o bara da du ande kono mo te ri du an si doctor wa nan be ide ka be kayo ko na re da ti treatment yo de sho ko slap yo to mo ni mo ni na ba wa ya múlẹ̀ lọ́wọ́ bàbá yìí. Inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. وإذا أراد الله بقوم سوءا فلا مرد له فما لهم من دونه من واد إن الله لا يغير ما بقوم أمريكا ما ضراه ما بقوم izatulisa enkata tula enkata oniragwanyenye oyina izatulusa nendayireswa enwaba yam ono na ono mabarasina enkata ya hatta yugayiru ma bi anfusihim akenu wata mabarasina enkata yenwenni enkata era bayinani ono omuli ono yabarasina enworo yowa na wata mabarasina enworo وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من واد وإذا أراد الله بقوم سوءا ijo mori ọba sí mẹta inikọ nọ kú wàhálà ọnà kú ma ma mẹta na ọmọdé kẹ́ni àná ọdún ọwọ́ rẹ̀ wọ́n máa lọ́hùn mi dùn níhi mi wá ẹ̀yẹ lọ́nàrẹ́ yẹn ń jẹ́ yìí wá lọ́ọ̀dẹ̀ ká yìí wá ẹ̀rẹ̀ ìbò ló ń wò yìí. lọ́sọ̀ tó wọlé. yéé sika yà bá yẹ sẹ́bìrì wọ́n kápá yẹ sẹ́bìrì wọ́n wá yẹ sẹ́bìrì wọ́n sì yá yẹ sẹ́bìrì wọ́n abẹ́sẹ̀ ni. abin ba to biya wa hadisi no nan ki hadisi no no ko ba biya ki kai ko di biya meta ini war ini pe ko no slatu to muri ya slatu to amma biya wannan hadisi no ya biya sai o muri ran ne o muri o kai ya ayyuhal ladina amanu اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون يا أيها الذين آمنوا أمري أهل اتقوا الله أمري كان يوم وذروا ما بقي من الربا دو انا ما وتتنيو ما بقي من الربا انا vo ini gbono ore ni na no do mi ni ana ivo ti mo na wo ko si gbono ore ni ni wa do ni ana ta vo na vo na so ko do ni ni lo ti mi ayo na na ko ti e al-abbas ọkùnrin tó mú yẹn máa ṣe al-abbas àyẹ̀ ah, fàǹsà ilé àká ọ̀sítọ́ sílẹ̀ ẹ̀yẹ wọn dábàá ní kò tó mú rí òní okó àká ẹni bá na mú kọ́lìsì bẹ́ẹ̀ náà àyẹ̀ kẹ̀hẹ́ rẹ̀ tụrụ ṣe kẹ̀hìrì rọ́bà túrẹ̀ sókà e ni

tọ́tún sọ́nsì ìjọ mọ̀rí ìjá àìyọ́ kàtà húnà lọ́dọ́ kàí sẹ́yìn lẹ́ntọ́ àlò fàdánù bí harbin min allah warasuli وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون فإن

plane náà máa ìrà tẹ́bàdà mínísà israel èmi bọ́n ẹ̀rù armament dìde dìde ọ̀nà èmi èsì ní mínísà ẹ̀rù sọ́bà wọn lọ́tún ìtòwò yìí bí mọ́ra ní ní sọ́bà bí ilé tukẹ́ yìí ẹ̀sìn yìí iná yẹn náà yẹn wọn ahùsùnà ẹ̀yẹ náà ní sùnà tó wù yìí sọlọ́gbà wà lẹ́yìn sọlá ẹ̀sìn wù ní pọ́nà. Dúró tó kọ́ ní hó ní rìbá. Dòtú kìí ní ọmọ hóhùn pọ́pọ́ náà hóhùn dọ̀dọ̀ rìbá fún ẹ̀ sọ. Ọba yìí kéésì ẹ̀rọ anáwó kúrẹ́tù ẹ̀rọ máa kàrẹ́ sẹ́yìn bọ́ọ̀bá tó bọ́ọ̀dà bọ́ọ̀dà sí kèwé lọ́nà bọ́ọ̀dà sí kèwé rẹ̀ àmàlì báyìí ilé àwọn èèyàn náà lè sọ́nà yìí o bọ́ọ̀dà yìí o òmùdí ọ̀bá yà ni mi muhammadu Rasulullah. sallallahu alaihi wa sallam kẹ́ẹ́ lọ́wọ́ mi lè kó àmọ́rí yìí. onobodi kemi kenya wa kɔnɔ wa gɛrɛ ko omuni ɔmi ba yɛ wɔlɔri la yɔ anya na nyɔn bere omuni kura ko ɛnɔ bi ɛnɔ bi anaba bi ko omori hi ɔnɔ bi ka ye isɔri ɔkatɔri yi ma kɔkɔdi ti de ko hi ẹnwọsẹ ẹnwọsẹ ọnwẹ òsìyẹ iye àbáyọ ọrùn iye àbáyọ ọrùn anyọkọ ẹyìn ẹyìn pọrọpọ ẹrọ ẹrọ kọ ọhúrẹsẹ. ẹ̀yin ọmọ àkàrà àgọ́ ọ̀ra inú kò àyàn náà yí èèdè ọ̀gá àwọn èèdè èèdè náà ètí ní màá dé ìbú ọ̀ra ti jà ẹgbẹ́ yìí nìka àmọ́ àwọn ọmọ ẹ̀yìn àmọ́ mẹ́tì ìlú kù tẹ̀ mọ̀ nbà èèdè ọ̀pọ̀ òṣèṣe ọ̀ akicheo eight akụkọ n'ọrụ egwu enwe ọkụ na-eji kene adụrụ ụkọ bụ mba aka enweghị ife anyị ime ọrụ ọrụ nye those wey my lecture ke yo lecture ni an kuma ya ka wule olugbe ọdunmi awọ lọ́tún tó rí ọ̀nyẹ́ náà nà ọ́rọ̀ ọ̀kanọ́rọ̀ ọ̀nyọ́ lónìí lè ya á ń kú mẹ́yẹ́ ka ẹ̀ úsù rẹ̀ yìí múfì àwọ̀ omori òtún yẹtẹ́ ẹwọ náà kẹnẹ ara màmá nyẹ kọfọ n'abẹ ọmọ mi kàá ẹ ọmọlẹ ọyọ ọmọlẹ ọjọlẹ mi ala yẹ ẹ yọ abọ wọn náà wà á lọ ọmọlẹ ọwọ sọlọ rẹ o ebola. ebola ebola mẹta mẹta òkú ọ̀dì na kẹ̀kẹ́ yìí abẹ́rẹ́ ihe ní ìrúsà nìgbè náà dòrò dòrò ọ̀dẹ̀ nìgbè dòrò ọ̀yẹ̀ nìgbè náà ní dòrò jẹ́ nìgbè náà abẹ́ ndị jẹ́ nìgbè wéèrè dè fú èsì wéè àjẹ́ wéè kàfé. lọ́kùnrin tó wọlé wò. ejo wa na ya ne kakila na na akiri nigeria ori ma na ejo na ya ne kai last time i hear an e, kuro ngo e, english word ọrịa. kori nyara village onyara ko ya we ne ti abini north far north village kingo

báàkà nìka yìí inú màbọ ìjọ ìbò ní iṣẹ ẹkọrọ náà dẹsí yìí fìbọn náà nàìjíríà òbò ha kàná ẹnáwọdé afẹsẹ kọrọ nù ní yọ ìrẹ ha lẹkẹ yẹ dé kọlchẹn màbọ náà inú kọ ibi òkọ náà bẹ́ẹ̀ yìí dín ní dá ọ̀yà yọ náà bẹ́ẹ̀ yìí ní dá bẹ́ẹ̀ yìí ní náà lọ́tún tó mú na wákà kí lásàbílà náà kú sí úsù ọkọ̀ ọkụ ọrịa lè na màkà yí àwẹ́ àwọn ọba súrò yí máa hí úsù àná súrò kí úsù náà rà sú màkà èyí rà rà àmà ọkụ búsù ọkọ̀ ààrẹ báyẹ̀ dị akwa etu mbe ka iri so na akụ lasasifọ nọ n'ile iri ekpebe anyị enetọ bụ ọgbụgbọ ọbụ enamana ee na-amana nye an ka iri n'ụlọ ọrụ ahụ na ogbo ihu nri mmadụ kiri ni usu ọnụ ọkụ lasasifọ latin tó òsì ìlú kàní sọ́ọ̀yà ọ̀tà wà á lọ́dọ̀ àbọ̀lọ́ wà ìrẹ̀mí àká ni ìrẹ̀mí ẹ̀má amákú àhálà tù í òtù kẹrin ha má kárí àwọn àmì nàfà. tó tó tó a ní sọ̀rọ̀ bí ọ̀nà ẹ̀nà náà ni Ahiri nye àhìdá ẹ̀fẹ́ ezeba dé kébẹ̀ wẹ̀ ọmọ mọ́ kóòtù ẹ̀ máa náà mọ́ kóòtù ẹ̀ bá rẹ̀ ẹ̀fẹ́ bá dé ké ẹ̀ nàìjíríà ò bá kúrà dáa kú ìní ìyà nàìjíríà

lọ́tí òtún rí ni èyí ni immigration officer ìjẹ́ àpá ìjẹ́ àzá ni check passport tánire wọ́n ìka anyi tọ̀mpín tọ̀nọ́rọ̀ àmì ẹ̀ òjò mòrí ẹ̀ ọ́ dọ̀kan over nọ̀ kàní mú bọ́fà dọ́sí ẹ̀mẹ́ni hand glove ìjẹ́ ìkọ́ ẹ̀yìn hand glove dọ́sí servet ìrí servet ọ̀nà wẹ́rẹ́ ni dọ́sí tọrọ mbọ̀ bọ́lá tó wọ́ kọ́rọ̀ ọ̀dọ́nù láti ojú ọmọ ní ìlú lọ́wọ́ sọ tọ́ra láti ojú ọmọ ní ìlú ó ti dọ́lù àwọn àkàfẹ́ ìlú ti dọ́lù kan náà mọ̀ náà ó mẹ́ta zọ mẹ́ ìfẹ́ yà mẹ́ ìfẹ́ yà mọ̀

ọmọ tó mọ̀rí ká ìyọ́nà ọmọ ẹ̀yẹ́ tẹ́ mẹ́kẹ́ lọ́kọ̀ hírọ́tọ̀ tó kàábà lọ́ hírọ́tọ̀ tó kàábà lọ́kọ̀ yóò sára lọ́ yóò sára bí kábìrì ìdè èmù nẹ́tẹ́ ẹ̀rọ yà kíni sí ire ayé àfẹ́ nà ẹ̀yẹ́ nẹ́hẹ̀ ayé àfẹ́ nà ẹ̀yẹ́ ha jí nínú ndé nà máa mire òrójì òrójì àṣẹ ontomori ona hozo jono enyi yona anyuzu jama barehe ono to ene ọ na buri hwenyi ono wata ba ba ha te to do fenyi kwa ki yona asabe ni wono katem ki se de enyi. ya ne na vende kenene ne na ya ma anya ní madina yá mi ní mọ́láṣọ́ tó mọ́rí madina bí enijan school ẹ̀yẹ́ mẹ́ ní saudi dẹ́yà abẹ́ opposite side dẹ́yà ìrọ̀wọ́ àbáàkẹ́ ìjẹ́ ìrọ̀wọ́ àbáàkẹ́ wáyé sẹ́mẹ̀ bí tún kú àhẹ́ àmì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀kà ní hẹ́n bí tún kú ní ọ́fíìsì ọ̀tẹ́wà ẹ̀yẹ́mọ nysdc asọ̀tún and ọ̀sọ̀rì yóò náà retí kúrò ọkẹ́ mi ẹ̀ máa kẹ́kẹ́ náà ní yàn yẹ̀rà mi ẹ̀ bá ikú owó yìí ọ̀nà ọ̀bà àjàkú. ẹ̀rọ ní wọn kà wọn bó du ayé tẹ̀lé nífa bó ayé náà. slọ́tù tó mú nìyí. àìsàn náà wọ́n rẹ̀ ká olójú bá àwọn àjẹ́mẹ̀ náà fi kìí ẹ̀mà dáa mi má kẹ̀yìn dẹ̀ àwọn àbújá lò kú ẹkúrà ilé ìjọba wọn wá àbújá lò búlà hábì ẹkú ẹkúrà là bí ìbílẹ̀ àlọ́lójú ìjọ àwọn àjẹ́mẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ múlẹ̀ ọ̀rọ̀ jọ̀dá nínú náà nìyí. irime nwa nkata na na aka enyi aheke ana encourage ana ana kuhie nka ya mo nini aniki islam ebo nini no che ukeme to nini ahonera yebo ni to nini isu esi chire to nini obo do amarisa abanona mama intalimatul islam islam bana pa. lọ́sùn tóbi. Nínú sí bákà ní ẹwọ́dì ní ìrè yìí anáni normal ẹwọ́dì wọ́n kí sẹ́ni ní ìzàrí kàdẹ́ máa ẹ̀ẹ́dì nọ́mà ẹ̀ẹ́dì ọ̀nà lóka máa rẹ̀ ẹ̀ta. bọ̀tọ̀ ẹ̀kọ́ náà China. Ẹ̀wà. <laughs> E,

ìdóńdó kó mú ní ẹ̀rọ yíè bí náà ìkẹ́nẹ̀ nọ ọtọ́jọ́ mú ní ẹ̀rọ yíè bí náà ìkẹ́nẹ̀ nọ ìsìlọ́tì ọ̀tọ́ mú ní ẹ̀mọ́ màtí máa ẹ̀mìrìṣẹ́ tọ́ks mọ̀tí máa tó mú ṣẹ́ tọ́ks bọ́n mẹ́sì fíl tìrẹ̀ yẹ́tẹ̀ẹ́ mọ̀wó kò yẹ́rọ rẹ̀ mẹ́sùn ní ìran náà adaka nke mana náà káàkiri ní mọ́tò tó máa sọ yẹn náà wó ká máa yẹ kọfà yọ ọrẹ tí malaria bá wọ. mọ́tò tó mú yìí ọmọ wọn wọn kò yẹ ní ilé ọmọ náà náà mú ọmọ wọn àkẹ́rẹ́ òkè fún ọ̀nyẹ́rọ̀ ọ̀ka ọmọ ẹ̀kọ́

ẹ̀wọ̀n náà ń yàrá mi ní islam yẹ́ máa wá fún mi bóòrò ọ̀yàrá mi nana kó ń tó ògbò yìí mi ìró ń tó òmòrí yìí ní bóòrò ọ̀yà ńkọ yà á tẹ àtàbí ni yà á tètè àṣọ yìí ẹ̀rọ wá àkàrẹ ó ní ní kérékéré inú ìrìn wọn náà àkàrẹ anábìrin ló ń tó òmòrí sàlọ́wọ́ rẹ̀ sọ́ńtò òmòrí kẹrẹ wọ́n tó mú yọ káyé yé a máa ṣẹ́rù mọ́ fàtírì kìsọ́ọ̀lù hamsi ìdá tùlítùm bí hinna wà nàzọ́ nàbíkùm àúdù bíláyé àtúndìrí kókùn muhammadu rasulillah sallallahu alayhi wa sallam wọ́n tó mú yọ káyé yé a máa ṣẹ́rù mọ́ hajiri máa hẹ́wọ̀n ní makka ẹ̀ na sáadé ana wani makka ba mu madina da ma ene hese pe don to muri mana kare wa ma ya wani makka ma ya wani mi hijira ko ya te makka ba mu madina khisal hamsin ebire ebire ma ba me e, e ki oze e kan ila tulitum bihim ama sini kara si zama oninire wa nazamna bikum

ما هي الخصال الخمس يا رسول الله هرب لنا بتي وان أنا أبي يبتت تربية الله أبي يبتت تربية دي أوا إكيكو أنتم رفعي لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الأوجاء التي لم تكن في أصلافهم أنتم رفعي enyira gwenyenyi onire koise gara heteinan dabanyika irekoisona enako kusete bakonyika irekoisona enako kusete akabo gara heteinan kakananin oku ene aka enana bidede neyi sa ahia bo enwozi pains ene akaye ababa ba nyere mere mma wuu ene resa akabo amaye deɛ yɛavaare kane na wu de asɛ bahyɛ itiiko de yɛagaraare ɔnye paapaare hela ma wɔ kɛ ɔntɔ ɔmɔre ɔntɔ ɔmɔre ɔkae ولم ينقضوا ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين ونقص المعونة وجور السلطان ولم ينقصوا المكيال والميزان وكذلك نجمع بيع جوزا المكيال إنما في مو mọ̀ ìsápá náà إنما في مو fi والميزان àtikọ́ náà fi mọ̀ ọ́rá ṣe ẹ̀ṣá láàmú ayọ́bà àti ẹ̀yìn mà jẹ́lẹ̀ ẹ̀sìn mà bẹ́ẹ̀ àjọ ọ̀zọ́ bẹ́ẹ̀ àjọ ọ̀zọ́ yàrá ilà òkèdò bìsìnì àfọmúrí ìṣó yàrá wa rere àìnyóríhì rere sọ́ọ̀ rere àìnyóríhì àbíkáyé àyàkùnyórí ọ̀nà ọ̀dọ́ ògbórí àlùbáríkà dògbórí ẹ̀mí ìtàkẹ́rẹ́ ama abɛbɔlɔ kɔ ɔmɛ titi naa ɔmɛ tɛrɛ keke mu dua wɔn ɛtutu ma wɔ ma wɔ na ɔre sɔre dɔ dozɔ domo yi so yɛ yɛbɛ nɛ ririke nsɔre ni ɔdozɔ wɔdze o sotɔ ɔriri ewu naa ohi nini ohi naa yi domo yi si dama domo yi si kotu a ɔbɔ ɔbɔ na ɔbɔ na. يعني من سكن كن يرد يا محمد إن شاء الله أضغط أنتم اليوكي ولم يمنعوا زكاة أموالهم إلا منع القطر إلا منع القطر من السماء ولولا البهائم لم يمطروا أوكي جي ريدي زكاة كهنمي دي نيني زكاة أنا منع كهنمي إيه يو دوموري يو يو orígorí yẹ sẹ́yẹ wà wọ̀lọ́wọ̀lọ́ bàháì ẹ̀ẹ́bà gòbí so pẹ́mì ní lámùntọ́ ẹ̀ẹ́bà gòbí so pa ẹ̀dá àkọ́ àtọ́jú ti tẹ́ ẹ̀ wà ẹ̀ẹ́bà gòbí kẹ́yẹ òyà ọ̀rẹ́ ọ̀nẹ́rẹ́bà rẹ̀ so pa orí ìdẹ̀rẹ́ àtọ́ tẹ̀tẹ̀ wà pa. ọgbọ́n tọ́ ọgbọ́n náà wọ́n lọ́mìyàn kúdù ahàdà lọ́ọ̀hì wà ahàdà rasúlìhì إلا سلط عليهم عدو من غيرهم فيأخذ بعض ما في أيديهم أوكي إذا نرى شان جوني إيوغي أما إنك كنيرو مريه إيوغو مريه دي إيوغو مريه دي هايان إفا إفا إيوغو مريه orí ẹgẹ ohun aláìnáka ní ìrọ̀n tó àmọ́rí ìdí àṣà òjò yẹ ní tàkà ìlà sólẹ̀tà aláìhìn adógún nígbà ìrìn ọkà yìí domori sɔmi bi hɔ ahata rɛ ɔni bi na kɛ ɛdi ne wa yɔ yɛ ɛdi ne ɛ ɛ ɛdi ne kura yɔ yɛ domori sɔ lɔsi so yɛ ayɛ ise nyama bi fa yɛ dɛ tɔ dɛ yɛ abɔ yɛ ha dɛ sihu ni sama bi fa yɛ ankɔ mɛ yɛ yɛ bi ɔmɛ yɛ yɛ bi ɛni mɛ ne kɔ la wu mu de ɔgɔ yɛ ɔgɔ hu hee. وما لم تحكم أئمتهم بكتاب الله إلا جعل بأسهم بينهم أو أو إلا جعل بأسهم بينهم أوكي ìràkùtúrò làkù ẹ̀kùràkùràkùrà ẹ̀dẹ́ ìkàkọ̀bá mi dẹ́ nìní tẹ́kẹ̀ ń tó mórí àti ìmọ̀kárẹ́ àti ìmìtìrẹ́ ẹ̀hẹ́ nìní àkó mórí ìmẹ́ káyé náà ɛnɛɛni eko twɛwo akomori yinɛ ka ye ɛnkati ni itɔla ɛnɛɛni eko twɛwo. وما لم تحكم أئمتهم بكتاب الله إلا جعل بأسهم بينهم أو إلا جعل بأسهم بينهم. إذا قلنا ina gwana hewa ni okuwa mori ina kwa dobi jeni ni eva al-Qur'an taka ndo mori asi emokare yo asi mitahani ni wa do mori meka ye emkati ni itwada eneni efu kyangu oya ani itwada no bageri eneni efi wákìlẹ̀ wákìlẹ̀ rẹ̀ wá kótó wá kọ̀nà ẹ̀há yìí ìrẹ́yẹ̀ ẹ̀hẹ́ rọ̀ ọ̀nà tó mọ̀rí sí kárẹ̀ ìwáyé rọ̀ mika ma dé kíní kiri mà ọ̀bọ̀nà tó mọ̀rí kàkà yìí wà áwùdó àmtúndínlẹ̀ máa pọ̀ kò wọ́pọ̀

òyàmáàrí ìkéde àbúrò ní hàn dáyé sí káàní anáìmá kẹ́lẹ́ ìrọ̀wòrì ọmọ ẹ̀sẹ̀ slọ́kì tó mọ̀rí ọmọdé ọ̀rọ̀ rẹ̀ ọmọdé ọ̀rọ̀ rẹ̀ jẹ́ máa bá ṣọ ònóòlù àǹkọ́ntó mọ̀rí mẹ́zárì kàyẹ́sẹ̀ sọ̀rọ̀ onye papa nyere ọnụ ya ma ashara muhajiri ma he ona saade ana mi hijira hore makka sa fa ni bangu madina khisal kham ilayhi ibirahi idha tulitum bihim ija asaza ma unilire wa nazalna bikum dire hiyo ndo chiete tuni a'udhu billahi an tudrikuhun ma ko sere ni bori ko sere unini asutuma na nini láti òkè ọmọ yìí asìtìmọ́ náà ni asìtìmọ́ náà ni ni ọmọ náà àbá ilé tìrì náà iná rẹ̀ ọmọ ọmọ tó mọ̀ ní pọ̀ ìṣẹ̀lẹ̀ ìwà ìyá ọmọ akásẹ̀ nìtù ánìlẹ́lẹ́ lẹ́lẹ́ lẹ́tọ̀ ẹ̀wọ̀n tó mọ̀ ní àmàjẹ́ ẹ̀dà sọ́rọ̀ ẹ̀yìn lẹ́tọ̀ àtàgẹ́ náà ẹ̀ lẹ́tù mọ́ náà lọ́tùntùn rí i ọmọọmọ àbáyé ń bí tiri nẹ ihi náà nàánì alimam malik anabi anas ọkà yìí enugu tọ̀nù kónkón múri ọkà aka yìí làyà ti yẹn na anana zama abanyuma náà bá abẹ yẹn hẹ nínú يقف الحج فيه على قبر المجد ويقول يا ليتني مكانك أظن أعطيت طويل ɔni nikuta mi ne ne nikuta na aka yɛ ka ɛ eh, ayɛ kɛmɛ maa mi nikuta mi. sallallahu alayhi wa sallam ɛhɛ mi kóra yi ɛhɛ mi du yɛ yi ɛhɛ mi bàbí dɔw jɛ nikuta baa ba ka ayɛ kɔnɔ nikuta náà lọ́sẹ̀ntọ́mù lamtazhari fahishatu ontomuri kaye enyira gwenyenyi enye kurenyenyi onere koise hura sehaina onere koise hura sehaina koise ma ne ba shova ke ina na ni dan dau onoro ma sono homosexual wọ́n mọ̀ lọ́wọ́ homosexual. bẹ́ẹ̀ni báyìí náà ẹ̀nà ní nàìjíríà ajé nìyí mẹ́kùrú kakẹ́ yìí ní tẹ́gbìrì ààyè amébìrì ẹ̀gbìn náà ẹ̀ àmì àmì ọmọdé ọmọ mẹ́kẹ̀kẹ́ yìí wọ́n náà sàkúrọ̀ bó zìnnà ìnáwó kàná fáàlì ṣẹ̀tàn wàṣà àṣẹlélá. ولا تقربوا الزنا أمري كثيرا في رقائسة تأملوا يا إخوتي لنا ما تترمي أمري أكاك لا تزنوا أسوسا لكان أمري أمريك أوكي أسوكا تيمي إرقائسة نرى كده هسيناتي ماذا أبتر لكن تغني أم المؤمنين عائشة رضي الله عنها ọmọ àhọ̀bá na níhúnà bọ́wà òsèrè ìkàyè sallallahu alaihi wasallam ya rasulallah ọkẹ̀ wọ́n tó mọ̀rí anáhàlì kọfí na sọ̀lẹ̀họ́ an ka yi zu gbese do muri buyete ọba mi na mi ka yi nya zọ ìgbà ama yi kaka na aisha ahọba na òsìrè ya ani kaye yezu bu ɛsɛ domori bu ɛsɛ tɔnti kaye avɔ ɛza eyi na kakama ɔntomori sɛbɛbu yɔ n'ɔba ɔntomori ɔkaye na gɛdɛgɛdɛ abɔmɛ yi ɔdubɔbɔ ya ɔdubɔbɔ ya amehelu mɔnɔ nyɔ ɔdubɔbɔ ya ɛza kafura alhabatu ìjẹrẹ kọ ìsọ ọrọ àbẹtẹ ìjẹrẹ kọ ìsọ ọrọ àbẹtẹ do ya do ci ya ta tazohimo tazorizo da ya dae wala taqrabu zina ma yakiri ani muna na awa nyere ya rawo 99.9% Slot in Tomori. Aba ya ma ha ona. ولا تقربوا الزنا أصدق كما قلت لي إذا كان يسي إبارة نعم أمري من مكان أمري أيا مكان كان كي ولا تزنوا أصدق كان لي dɔw aka aka so ka ti rɛkɔɛsɛ ne mu dɔw ɔno so ka rɛkɔɛsɛ gɔɔnɔ ɔno bɛ haramu ni anabɔ yɛ bɛ haramu hera anabɔ kɛ ɔnyɛ na ɛna ɛwɔ fura o

ìwọ ọmọ ẹka wọn yìí mi dọmọ ayé sọ kẹ ẹdẹ haram ọmọdé ọyà nǹkan kẹne ká wọn lè tẹ zu ama yẹ ọka yẹ wọn lè sọ kọrọ bọ zina afu kẹkẹ kọ ẹ sẹni lọkì kéwù àní sọ ni wọn bẹ nìkan tòyí di yóò nyẹ nìyẹn lé inú rẹ kọ ẹ sọ ẹ lọ ọsọ wọn gẹ ẹ ẹ abọwọn ayé inú rẹ ويكون يوم إنه كويس أنتم صلى الله عليه وسلم بطلوا أولي مكان حديثنا وانا هو أبو هريرة حديث صحيح هذا حديث صحيح البخاري ده إنه صحيح مسلم ده أبو داود أنا جابر بطلوا أولي أنتم يوم كاين إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محال أنتم يوم كاين omuri ọ̀tẹ̀rẹ̀ tó ẹsọ́ dì ní ọ̀nyára iná bíjà níbi adam ọ̀tẹ̀rẹ̀ tó ẹsọ́ dì ní ọ̀nyára ẹ̀họ́ pọnà wà mí ní ẹ̀kọ́ ìsẹ̀ ẹ̀họ́ pè ẹ̀kọ́ ìsẹ̀ ọ̀nà wà sẹ̀ wọ́n yẹn náà bábá yìí mìíràn yìí nínú tó ń dọ́gba ẹ̀rẹ́ sún dọ́ka yìí abirakaza níka lamahala. Láàmì ọ̀bẹ dọ̀ mẹ́ ẹ̀yin sọ̀ bàrà kọ́ mẹ́. ẹ̀rọ hadith dọ̀rí fọ́ọ̀dù ẹ̀rọ hadith ẹ̀rọ kọ́mù hàbí o sọ̀yìn buhari on sọ̀yìn muslim dọ́kọ̀ mọ́ ìtọ́bẹ̀ yìí dọ́kà yìí fàzínàlà àìnáyìní àmàbàrò amábìrẹ̀ kọ́ ìsẹ̀ ó ise, ọmọ ihe onye nẹ́ẹ̀nẹ́ ẹ̀wọ̀ wazina lisan almantik anamire kọ ẹsẹ onírànà ẹsẹ ọmọ wa ibi rí ọkà rẹ nọ inú ìwà rẹ sá yẹ wazina liadẹyìnì albatshu anamire kọ ẹsẹ ọmọ bọ ọsẹ ọlọrin kan fọ ọba ama wàsó ọba wàsó ògùn ní ẹwọn wazina rìjìlẹyìnì almasiu anamere kɔyi sɛ anahoɔ sɛ ɔde kawa so sɛ ne dɔ yɛ no wɔdi na na o ni ale istima anamere kɔyi sɛ ɔno tɔɔ sɛ ɔno de ka yi waa wɔyɛ no akari ɔno de akari ehu na yi na wa waa sini no gajɛri na wa wɔn aka ɔno de awɔ na wa wɔdi na nfamu wɔdi na nfani alkubal anamere kɔyi sɛ ɔdi nu sɛ ɔno de ka yi mu. القبل هنا جمع للقبلة الله any professional language and then you know أقول كان والنفس تمنى ذلك وتشتهي والفرج يصدق ذلك ويكذب أنتم صلى الله عليه وسلم أوكي والنفس أي أهل تمنى ذلك أنا مغني حسن أردك أن تتمنى ذلك تمنى ذلك أهل أي دعوة أهل كويسنا وتشتهي ده نهينا نكوننا والفرج يصدق ذلك ويكذبه ويرزمتم لبابا لا يكون أقوى الفرج اوكي أهي نسي ọba kó hizẹ ọba kó hizẹ ìzami abẹ́mi anamani ha ẹ̀gẹ́wọ́ gẹ́wọ́ ìrẹ̀kọ́ ìzẹ ọma genwa genwa nọ n'ime ìrẹ̀kọ́ ìzẹ ọma gẹ́wọ́ gẹ́wọ́ nọ n'ime ọ bára aṣọ ọbẹ̀ hẹ ọmọ ìrẹ̀kọ́ ìzẹ ọmọ ntọ́ mórí àká kò kọ ọ don tó mi ka yìí àtẹ́sẹ̀ na ọba bẹ́ hẹ́ ọ̀la àhínyíṣẹ́ na ọba kó yìí zẹ̀ẹ́zà ní àbùkù òhìrì kyi ọ̀nà bí na náà bí bẹ́ hẹ́ ẹ̀nyíṣẹ́ ọ̀rẹ́ bá yóò zẹ̀ ní zọ̀ ọ̀rọ̀ àkó òhìrì kyi ẹ̀nyíṣẹ́ ọ̀ba bí ní zọ̀ ọ̀rọ̀ àkó àbẹ́ ní ehí zẹ̀ẹ́zà àbẹ̀rẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀ kẹwẹ́kẹwẹ́ ní ẹ̀nyíṣẹ́ ọ̀ba zẹ̀ ní zọ̀ ọrụ abịa ìdíje ọ̀bájá wọn ni ìbò tirẹ̀ ní lọ́tẹ̀ máa wọ́n máa bọ́ ẹwà kó ìrètí ìjọba àbẹ́ máa bọ́ ẹ̀ẹ́mẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ń sọ̀rọ̀ nílẹ̀ bàbá rẹ̀ kàtí ní làmáìm làmáìm ìdíwéwé ìtọ́jútọ́ni ìbò kẹfẹ́ ìrọ̀ máa وندخلكم مدخلا كريما أعطى إن صوت نجمكم الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة أمري ọkà yẹn ló lè rí ẹbányẹbányẹ inú ibi ẹmẹ ní kàfílẹ ló kàfílẹ ń kọsẹ jẹ àtìkún ewé ìwé yìí níbi ìtọ́nà mórí tó ń jẹ ìlú wọn àhàtà الذين يجتنبون الك... الذين يجتنبون كبائر الاثم والفواحش الا اللمم انما كاي انو زيري اباني باني انيدي انيدي اخريني اباني باني اني دوتويمه الا اللمم ايدي وي وي انيدي ايدي وي وي انيدي انيدي مونو مو مري تسو ونيامي ارو كوا امني بو با irú wa ni náà máa wá wa mẹ́ẹ́ ẹ̀wọ́ pọnú òmùrí ọ̀rẹ́ tirẹ̀ fún ọ̀rọ̀ gbèsè ọ̀rọ̀ àmì ìmẹ̀ ní ẹ̀kọ́ ayé rẹ̀ wọ́n àmẹ́ abẹ́rẹ́ òmùrí ọ̀bá yà rẹ̀ àmọ́ àkàkà sọ́wọ́ rẹ̀ títí àti ìṣọ́nà máa gbọ́ tẹ́tọ́ àrọ̀ àkàkà ìhòòrò ń rọ̀ ọ̀nà dáa sẹ́yìn yíta ìdọ́ nílẹ̀ ìdá òmùrí ọ̀mùrí ọ̀bí yà báyìí lóòjé ilé yìí yíṣu wọ́wọ́

آمين إذا صبري كاكاي والنفس تمنى ذلك وتشتهي أوكاي أبوه دا أبوه بنا أبوه لكويسة يعني مي أهصى أمري أوكاي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن النفس أوكاي أبوه láàmárọ̀ tó ń bè sóòyè wọ́n ká ẹ̀rọ tó ló mú di yìí ìlà máa rọ́hìn máa rọ́bì ẹ̀rọ náà múrí ọ̀bá ya wọ́n máa sún máa sọ máa lọ ọ̀bá náà ha ọmọ mùsùlùmí náà múrí ha múrí ọ̀bá wà ha múrí ọ̀bá ha bá yìí tọ́bí àtò nẹ́fẹ̀ bọ̀ náà nẹ́tọ̀ nẹ́tọ̀ ọmọdé mẹ́mẹ́ tó náà ọgbẹ́ ọbọ náà ìrí mẹ́mú rẹ̀ ọ̀nà ló sì ilé ìgbàmọ́rẹ́ bá yá ọbọ náà onomori asama ire ire ire ya ire ọzọ nla ya ayẹ idọkọ na ọdọ ya omori itu ọdịdọ nwere ya na ya ka omori na mụrụ ose nwere ya na ọsịna ya mụrụ ose nwere ya na ọsịna ya ya nene ami ashe isani ezi kọ na ọzọ ga mere ya èyí ọ náà bọ́ọ̀lù ọ̀sẹ̀ríkà ọ̀yà abáàdó ní ewúrẹ́ rẹ̀ kọ́ ẹ̀fẹ̀ tó ń pọ̀ nyapa èyí ọ̀nyẹ́ kọ́ ẹ̀kọ́ tẹ̀tẹ̀rẹ̀ ṣètò àwọn intelligent ẹ̀ wọ́n wọ́n lọ́ta ọmọ wọn wọ́n lọ́nà ọdún mísìkì dáadáa wọ́n lọ́mọ nínú kúyè náà wọ́n fọ́tún tó mọ̀rí mi. ṣètò àwọn wọn náà sọ wọn náà fún wọn gọ́ọ̀nà lọ́sàn-án ìwà uba mu mbere kigo muri ya kare ya ka ki la tattabi ushaytan umuri ka ka asusa se tuni so bori ka o ki la tattabi khutuwat ash-shaytan ma he ona magao asusa si agoihu ana ihu Wọ́n tó ń wọlé ìwọ̀n. Ìbúkà ṣe tán pẹ̀lẹ́ ọmọ nyɛ ŋun sin mɛrɛ yi ɔbi ɔba ankomo yi mi kaka yi wala yɛmɛ la hum shaitanu ama la hum fasɔda hum ani sabi fahum laaya tadu. ɔmɔ di ka shaitan ìjàndùkọ́ bẹ̀ mẹ́ ọmọ ọdún yìí wa ọkọ̀rọ̀ náà kẹ̀nẹ́ mẹ́ dọ́mọ ọdún yìí wa kẹ̀nẹ́ rẹ̀ kòkòrò bọ̀rọ̀ afaman zujjina lahu su'u amalihi fara'ahu hasana don na be wa kere ku koro da be na yin kurin dibina to to to ri uwa ba ma ijo muri e bere ka izo ka la ta tabi o khutwa fi shaytan asu wa ho asu na sa sa ahoyihu etu o ka ka fusa tetu ahoyihu etu asu sa sa ne uwa ba ma ijo ma kare re ko isa izo ka e wala taqrabu zina asu asu ka gole ko isa ne

lọ́tọ̀ tó mú nínú ọmọ ọkùnrin sọlọsọlọm ọmọ kàkàyè ma hàlà rọ́jùlùm bí ìmúra àti ilẹ̀ kánà ṣàìtọ́nù sáàlẹ̀ sáàmùmá ọkọ̀ ẹ̀yàn nàró ọlọ́bàrọ̀ yẹn ní ẹ̀nà ẹ̀wọ̀rọ̀ tóra ọ̀yẹn nànára fúlága déyẹ àhẹ́bàgù ẹ̀nà kẹ́yàn nẹ̀sáyìrọ̀ àkàṣe ìtàmì wọn náà aka shaitani lọ́nà gọ́ọ̀tẹ̀ nìní ẹ shaitani mẹ́ kú hẹ́ máa bọ́nà rọ̀ ẹ̀wọ̀n àwọn máa kú hẹ́ máa bọ́nyẹ̀ náà ẹ̀wọ̀n kàmẹ́ sẹ́ opportunity yìí náà súnmùsà súnmùsà lọ́tún tó wọ́n ọmọdé àbáyé ọmọ bin abdulaziz rọ́jọ́lọ́n ọkà yìí لا تخلون بامرأة ولو كنت تحفظها القرآن ولو كنت تحفظها القرآن الكريم أتصد لك أبيروني نيني أبرطرة أنا فهبك وتكذي كوا وعميك وحال القرآن أتصد لك أين صاحب Tọ́tù tó rí ní. Ẹni sọ àárẹ̀.

lẹ́sọ̀ ní kò yẹ ọ̀rọ̀ nínú àmì tó yẹ́ yẹn náà gé ìwọ̀n ẹ̀tẹ̀rẹ̀ o ìní lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ náà àhọ́ bẹ́ẹ̀ eré ọmọ náà nù múlí ọba yà bá ìlú ojú ọmọ ọ̀nyẹ́rọ̀ mi tọ̀ nábàá muhammad sallallahu alayhi yà rọ̀ sùlọ́lá máa yẹ wọn tó mọ̀ ní èyí tí ó lè títẹ́ máa tẹ̀rẹ̀ ká mẹ́bọ̀rọ̀ yìí ní máa tẹ̀rẹ̀ ká àtàbí nana gbọ́ kánágọ́ kárọ̀ tó mọ̀ ìdí ní kọ́ ẹ̀ tẹ́kẹ́ ní tísáré ẹ̀ wọn kì sọ́nà bá tó tó mọ̀ ìkẹyà fún ẹ̀yà fẹ́ ẹ̀hẹ́ fẹ́ sọ̀rọ̀ yọ. àmì bẹ̀rẹ̀ náà yà ń bà. nebi Amara mba enebiri ekere ne ya kenya ananya ebifu na ọkamara mmiri ọnụ n'aga mmiri ọnụ enwe aja obere tum ahụ emadụdọ Slatin Tobin. oyi diagnose ino nsuruwo okwana ya ọba nọ ọdọ zọba ino nhyɛ hana no pɛhɛ ana fi kɔntɔn mori yi esuruwo kwana ya ọba ana fi kɔntɔn mori ɔna prescribe ɔ prescription ɔ recommendation ɔna recommend aha nọ n'ọwọlọ kọwọ náà rẹ nu ọdọ zọba àwọn tó mori ọdọ dọkọ. Lọ́dún tó rí. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سنفة قامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من اراد ان يكيدنا عليه وهول المكر من اراد ان ينكر بنا عليه واصل الخذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من ارادنا بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء الا باهله وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذها لم شديد اللهم ارحمنا فانك بنا راحم ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جر به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا اللهم انصرنا ولا تنصر علينا وعنا ولا تؤن علينا وآثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آدانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين إنك لما تشاء قدير وبالإجابة الجديد نعم المولى ونعم النصير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول الأمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة الرزق وزيادة علم وإيمان والإخنا بالصالحين يفعالا لما يريد اللهم اجعل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلوا على النبي الكريم